hello guys hello people What otuti o oh, you are welcome back guys <laughs> hey, in life in life if you want marry you dey plan to marry or you dey plan to go in, in fact eh, you won't carry personal. o oh, abi na you won't go inside the family Oh, you see the kind family where wey wunmi for come outside I beg, if you see say your partner or your partner family get that kind character run oh, run oh. you never reach where you go rest. you never reach where you they go my brother my sister run because these families these families this family before i say families this wumi family is a very wicked one is a very deadly one from the piece of hair i'm telling you i am telling you ẹ wo bó social media báyìí they don't care all of them wan shooked for the fame everybody wan They do not care i kid you not they don wọn àbáyé ẹ jẹ wọn àbáyé ẹ jẹ wọn á tún gba kólé ìdílé lórí ni now see what Karimo is coming to doing online after backing the sister up backing up she even follow prescribe wetin dey give uh, Mohbad o one of the numerous numerous medications given to mohbad she follow prescribed o now see wetin she go write the write they give about mohbad open letter wey she dey write say eh my sincere apologies go to baba mohbad mr aloba joseph sorry for everything i might have said or posted on the on my platform i wish your family the best and my may god grant the disease internal rest in in in as much as i don't want to be involved Baba, ẹ jọ̀ọ́ ẹ fi ọwọ́ wọ́nú ẹ jẹ́ kí promise lọ sùn Hmm. gbogbo ìdílé alọ́ba ẹ kú ọ̀rọ̀ ọmọ o can you imagine e no get wetin dis woman no tell baba mohbad finish there is no name dis woman did not call baba mohbad there is no name she she and so she knew the truth all the while and she was doing like the way she was doing guys wunmi family is a no go area no let devil use you oh guys more na watch wetin karimo dey talk like and subscribe to this channel guys. àwọn èèyàn tó ń sẹ́ẹ̀dì ẹ̀ káàkiri ayé ẹ̀ máa bàjẹ́ sórí social media ni because i was talking about it and people said eh, forgive your sister forgive your sister which sister A good sister will record her own sister and send it to the sister's father's family. And not just the family, mm. the enemy of the sister. You know this person is, a, is an enemy to your sister. You stole, you stole, according to you, you stole, you went to your mother's phone. You took Tanwa's number. You took Tanwa's number from your mother's phone. You called Tanwa. Both of you started ganging up against me since last year, October last year. I'm coming out now because enough is enough. Remember you and Tanwa started ganging up against me since October last year. As if before that, you took my biological father's phone number. My umi, gbogbo nǹkan tó ń ṣe táwọn àwọn àwọn followers ẹ̀ tí wọ́n These are the things you've been doing underneath. Underneath. You only saw my biological father once or uh, at my wedding. I invited you to my wedding at the Ikorodu registry. Mm-hmm. You saw my father once. So, inú wa bí ẹ títí o fẹ́ fẹ́ o Our mother gave you, I mean, your mother gave you my father's number. We were not we were not the same father. My mother, your mother gave you my father's number. You called my father the first time. You called him the second time. You called him the third time. Until when my father said, Wunmi, o kì í ṣọmọ gidi Wùmí o kì í ṣọmọ gidi lọ wábi jókòó sí ẹ̀gbọ́n ẹ tó ń fẹjọ́ ẹ̀sùn mi ṣó mọ gbogbo wàhálà tẹ̀gbọ́n ẹ ṣe lé ẹ lórí ẹ̀gbọ́n ẹ yẹn ló wá ṣé nǹkan tó yẹ kó fi sọ fún ẹ̀gbọ́n ẹ that was the reason why you stop calling my father if not you will still be calling my father to report me my father put you to your place Wùmí tí threat méjì ó ti ṣẹyọ kan ó ti ṣe ọkàn tẹ́ni bá dẹ̀ ṣe bàbá yẹn if anything happen to that man this morning Wunmi if anything happen to that man this morning mo máa ba yí ẹ̀jẹ̀ síbí báyìí. That man that they call that is terrified right now, if anything happen to him, mo máa ba yí ẹ̀jẹ̀ sórí social media and business him. Ìwọ tó mọ bó ṣe ń record tó ń send ẹ̀ kiri, má pe tá à ń wá olórí burúkú tẹjọ́ máa ń ṣe meeting, má pe tá you all should ask Wunmi, why is Wunmi having relationship with Tawa? Is Wunmi an Ogunbayo? Wunmi is an Adebanjo. And she's an Aloba. Let us stick to an let us stick to the Adebanjo and Aloba. And stop messing up the whole Ogunbayo. Enough is enough. Jẹ́ kí n kọ́kọ́ ṣe bàbá fe Ọmọ wọn ìyẹn ti wà lọ́nà sí i ó ti fẹ́ lọ yọjú sí bàbá ẹ̀ because the, man was so terrified ó ti fẹ́ lọ yọjú sí bàbá ẹ̀ jẹ́ kán débẹ̀ kan sọ pé nǹkan ṣe bàbá ninety years old yẹn wàá rí i pé tí n bá máa jáde tán ayé ẹ̀ máa bàjẹ́ ni. wo lórí burúkú ọmọ yìí dàlérú dàlérú you are not coming out to talk but òun fi pin òfin gómi lábẹ́lẹ̀ I only called you and èèyàn why why why are you recording me why would you even record me in the first place. Why would you record me? How can a si okay, you are saying she's my blood sister, she's my blood sister. If she's my sister, why will she record me? So this life has turned to something else. You cannot even have, so it is so crazy now. You can't have an, a conversation with your own siblings anymore. So the, li the, the life now has turned to social media life. You can't have an honest conversation with your own siblings anymore she recorded tó bá tó bá record me, butter, Wumi butter. if you do not record me and send it to Tawa, butter. wà tí Tanwa ẹ máa jọ ṣorí burúkú papọ̀ ni kò ní dá fún ẹ láyé àti wà tí Tanwa kò ní dá fún ẹ ṣebí o mọ bó ṣe máa ń ṣe disclaimer sórí péjì ẹ why tó o ṣe disclaimer sórí page ẹ pé káwọn olórí burúkú tó kó jọ lórí temi platform temi platform gbogbo yín you've been dragging me since yesterday me i'm not scared o i'm not scared ẹ̀yin lẹ máa bayé ohun mi jẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ let me deal with this one that she met that she that she that she caused for herself let me deal with that one first ìwọ gangan ló ń pè ní green snake under the green grass why would you record me and send it to my my father's family why. What relationship did you have? You have never set your eyes on Tanwa before. You, you took a number. Your mother gave you. How can a mother give birth to a child, to another father, and now give gave another child that she gave birth to, to another mm, father, two different father. So you now gave one of them the number of an auntie to fight that daughter, that child. Ilé ilé tẹ́ bí mi sí ẹ fún mi ní number ẹ̀gbọ́n àbúrò bàbá mi kàn conspire against me ẹ kàn jọ conspire against me ẹ tẹ́lẹ̀ máa bá bọ̀ nbẹ̀ àfi tó bá jọ mọ àlè ní mí nínú ilé yẹn lókun lẹ́ẹ̀ ní bá ẹ̀tẹ̀ bọ̀ nbẹ̀ ń ṣọmọ àtọ̀hún ìwà ò ti bá jọ mọ àlè nínú ilé yẹn